lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún 1990 ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 1990 ìyẹn the first of November 1990 ìníṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá mà ṣẹlẹ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní ìlú Umuechem ní ìpínlẹ̀ Rivers àsìkò yìí ìlú Umuechem tàǹwì yìí ó wà níjọba ìbílẹ̀ Etche nípínlẹ̀ Rivers tí wọ́n sì fi tí àwọn sójà àwọn ọlọ́pàá tí wọ́n fi ẹ̀mí òbítíbitì èèyàn tó fi ṣòfò ní ìlú náà lọ́jọ́ tá à ń wí yìí níbo lẹ́yìn wà níbo lẹ́yìn ń gbé ọmọ ọdún mélòó lẹ́yìn abẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni àwọn aráàlú mú hm tó wà níjọba ìbílẹ̀ ẹ̀chẹ̀ ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bá a ṣe sọ ni wọ́n máa kó ara wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa ṣèpàdé lórí bí gbajúmọ̀ iléeṣẹ́ epo rọ̀bì ìyẹn Shell bó ṣe ń fìyà jẹ wọ́n kì í ṣe pé iléeṣẹ́ ẹ̀ṣẹ́ ń lù wọ́n o tàbí gbọ́kọ àbíyàwó wọn epo rọ̀bì tí iléeṣẹ́ ẹ̀ṣẹ́ tó ń wà jáde lọ́dọ̀ wọn ìní kò jẹ́ kí wọ́n rí omi dáadáa lò nù lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹja wọn tó jẹ́ iṣẹ́ wọn ní apá àlù náà wọ́n ń kú nítorí pé epo bẹtiróòlù tí wọ́n wà jáde nù lẹ̀ wọn ó ti bà gbogbo omi wọn jẹ́ bákan náà àwọn aráàlú mọ ìjẹ̀mọ̀ ò lè dá oko nítorí pé gbogbo ilẹ̀ ọlọ́ràá wọn ni epo bẹtiróòlù ló ti bàjẹ́ nígbà tí èyí sì ti rí bẹ́ẹ̀ táwọn iléeṣẹ́ iṣẹ́ náà mọ̀ pé nǹkan táwọn ń ṣe kò dára wọ́n ṣe oríṣiríṣi ìlérí fún àwọn aráàlú mọ ẹ̀jọ̀n pé àwọn yóò fún wọn lówó àtàwọn nǹkan amáyédẹrùn láti fi pa ìyà wọn rẹ́ pàápàá nígbà tí wọ́n mọ iye tí wọ́n rí látàrí epo rọ̀bì tí wọ́n wà nínú ilẹ̀ wọn ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn aráàlú mọ̀ jẹun kò rí kí iléeṣẹ́ iṣẹ́ kan mú ìlérí wọn ṣẹ 1990 ìyẹn ọ̀dẹ̀ 31st of November 1990 àwọn aráàlú Muichim tí wọ́n máa tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred tán jẹ́ ọmọdé àgbà ọkùnrin àti obìnrin náà máa ṣèwọ́de tí wọ́n kọrin lọ sí iléeṣẹ́ iṣẹ́ láti fẹ̀hónú hàn pé kí wọ́n mú ìlérí tí wọ́n ṣe fún àwọn iṣẹ́ o agbègbè kan tí wọ́n ń pè ní y junction nílùú Muichim làwọn olùwọ́de náà dúró sí tí wọ́n sì ń kọrin láì fa wàhálà kàkà kí iléeṣẹ́ iṣẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ níṣẹ́ ni wọ́n máa ránṣẹ́ pa àwọn ọlọ́pàá tí wọ́n sì purọ́ fún wọn pé àwọn èèyàn náà ń kọlu ọ̀pá epo iléeṣẹ́ àwọn dípò káwọn ọlọ́pàá ṣèwádìí ọ̀rọ̀ níṣe ni wọ́n ya bo àwọn olùwọ́de náà lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1990 tí wọ́n sì ń pa wọn nípakúpa èyí nìkan kọ́ o ètò wa jẹ́ papambari rẹ̀ ní ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà ìyẹn ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 1990 the first of November 1990 nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n tó fìbínú ya wọ̀lú mẹ́jẹ̀mú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn aráàlú náà nípakúpa bí ìgbà pé wọ́n pa ọlọ́pàá tàbí wọ́n dáràn kan nígbà táwọn aráàlú yìí rí i pé báwọn kò bá tètè bẹ́ẹ̀ sí àwọn sọ̀rọ̀ ìpakúpa ni wọ́n máa pa àwọn tán níṣe ni wọ́n máa ń sá lọ táwọn kan sì sá lọ sílé baálẹ̀ ìlú Muechem ìyẹn olóyè hehe Ordo nígbà táwọn wí yìí àṣà kan sì wà wípé bí wàhálà bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ béèyàn bá ti sá wọlé baálẹ̀ ìlú ọlọ́pàá ò tún gbọdọ̀ wọ ibẹ̀ láti dá wàhálà sílẹ̀ tàbí pa ẹnikẹ́ni o ṣùgbọ́n ọlọ́run ló mọ nǹkan táwọn ọlọ́pàá mọ̀ yó lọ́jọ́ náà o bẹ́ẹ̀ ni wọ́n tún pa baálẹ̀ ọkọ̀ ìlú náà o wọ́n tún pa ìyàwó ẹ̀ wọ́n tún pa àwọn ọmọkùnrin ẹ̀ méjì náà níṣẹ́ làriwo ńlá mà sọ jákèjádò orílẹ̀-èdè yìí tíjọba nàìjíríà lábẹ́ ọ̀gágun ibrahim babangida ń gbà náà tán sì sọ pé èèyàn mẹ́tàdínláàádọ́rùn-ún eighty seven ni làwọn ọlọ́pàá pa ṣùgbọ́n àwọn ọmọ ìlú mẹ́tàn ni èèyàn tí àwọn ọlọ́pàá pa òkú táwọn kà ó lé ní igba two hundred dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí wọ́n fi ṣòfò bó tilẹ̀ jẹ́ pé ìjọba gbé ìgbìmọ̀ oníwádìí kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí láti jẹ́ kí ìdájọ́ òdodo wáyé ṣùgbọ́n dásìkò tá à ń sọ̀rọ̀ yìí kò sí àbájáde gidi kan tí ìyà ńlá sì jẹ àwọn aráàlú mú ẹ̀jẹ̀ ń gbé o ọdọọdún làwọn ọmọ ìlú yìí máa ń ṣèrántí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣùgbọ́n àti iléeṣẹ́ iṣẹ́ fún àwọn kan ló gbà má bínú bẹ́ẹ̀ làwọn kan ò gba owó náà nítorí tí wọ́n sọ pé bí ìgbà àwọn gbowó ẹ̀mí àwọn tó kù ni ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì tí a ò lè gbàgbé nínú ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ní ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ láàtú tẹ̀síwájú nígbà tá a mú ìṣẹ̀lẹ̀ gbáǹkọ̀gbì míì wá lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ò dàbọ̀.